Oh. Oh. Let me see. What about now? Can you hear me now? Is he in call? Okay. What about now? Can you guys hear me now? Okay, all right. ẹ má bínú mi ò tiẹ̀ mọ̀ okay thank you so much ẹ̀hẹ́n mo ní àmì ìmọ̀ mọ́lẹ̀ pọ́npọ́n kọ̀dẹ̀ ń sọ̀rọ̀ lọ ni o àkọ́kọ́ náà mo kí everybody mo kí mo dúpẹ́ fún olódùmarè ọba tó jẹ́ kí ọjọ́ èní kó pé mo dúpẹ́ fún ọba kọ̀ọ̀kan ṣoṣo tó yẹ pé òun ni ó dá gbogbo ẹ̀dá tí ó dẹ̀ sí ẹ̀dá kan tí ẹ̀dá kan lè dá ṣe regardless of ẹ̀sìn èmi nígbàgbọ́ pé nǹkan kan wà ń bì kan àníṣe tó create mi tó dá mi common sense mi sọ fún mi common sense mi sọ fún mi ipe àní ìkọ̀ọ̀kan wà sẹ́ẹ̀ tó dá mi I don't need any book to tell me that. I don't need anybody to tell me that. I don't need anybody, any imam, any pastor, any oluwo, anything to tell me that. But my common sense, my, my common sense tells me there is something, something somewhere tó jẹ́ pé òun ni ó dá gbogbo wa tó dá èmi tó dá wa torí pé tó pẹ́ mọ̀dé ènìyàn kan ló wà bí ìkànnì jẹ́ gbá sáyẹ́ǹsì kan ni ló wà ni wọ́n fi ni sáyẹ́ǹsì kan ló lò tó fi dálé ayé ni ah ọmọ ẹ̀dẹ́ ènìyàn burú wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti bayé jẹ́ ọmọ ènìyàn ò lẹ́mìí ìdáríjì tó dé stage yẹn ọmọ ènìyàn ò dẹ̀ ọmọ ènìyàn lẹ́mí ìdáríjì tó stage yẹn ọmọ ènìyàn lẹ́ láàánú so nǹkan kan wà níbi kankan tí ó dá gbogbo wa tí ó dá èmi tí mo pójú gbogbo ẹ̀ ọ̀nà torí pé common sense sọ fún mi bẹ́ẹ̀ pé mò ń sùn mò ń jí láàárọ̀ nǹkan tó dàbí mú ó ọmọ things of that nature so kò sí nǹkan tó tẹ́nìkan lè sọ fún mi lórí yẹn common sense nìyẹn lénìí mo kí gbogbo ẹ̀yin tí ẹ wọlé wá sórí ètò yìí but a máa sọ̀rọ̀ ní ráńpẹ́ lórí reason gbogbo action mi then the cause àwọn tó bá ti follow mi tipẹ́tipẹ́ dé wọn á ti máa mọ nǹkan tí mo máa ń sọ ọ̀rọ̀ mi ò yàtọ̀ torí mission mi ò ní change kò yàtọ̀ ẹni tó bá kàn jáde tó kàn wá kàn jáde wá bí wá fún followers òun nìkan tó bá ní tí ò ní mission tí ò ní plan tí ò ní nǹkan tó bọ́ lọ́rùn ẹ̀ sọ tí ò ní nǹkan tó pé ah lọ́nà yìí jẹ́ kébì náà ṣàtúnṣe lọ́nà yìí tẹ́pọ̀ kàn fẹ́ wálé ayé kò fẹ́ nípa ó dẹ̀ fẹ́ kàn ṣe kàn ṣe nǹkan káyé lè róhun ni òun ni ní mission òun ló máa sọ̀rọ̀ láàárọ̀ tó máa dọwọ́ sàbí tó máa dalẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀ máa change. no sound kẹ̀ ṣe ti ń gbọ́ mi báyìí Mr Ademola there is a sound now ẹ̀jẹ̀ ṣe ṣe bá ń gbọ́ mi ẹ̀jẹ̀ bá mi tẹ yes okay alright so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ó jẹ́ lórí pé mo fẹ́ láti yànnàná the reason fún reason fún gbogbo ohun tó ṣẹlẹ̀ síwájú and then reason reason tí irú àsìkò yìí tún fi ń wáyé ohun tó fà á tí irú àsìkò yìí fi ń wáyé ni pé mission was change, ó remain the same and it's not gonna change and nothing can change that mission because oníkálukú ló mọ nǹkan tí o, jẹ́ kí òun tó fi nígbò fẹ́ máa ṣe nǹkan tóun ń ṣe àgàgà ìwọ tí o bá dẹ̀ ti jìyà láyé rí ìwọ tánà ó dùn fún rí kí lè dùnmọ́ nípa tó bá gbé ẹ dépò igi tí wá súnmọ́gi tó ti ń rí gàrí mu ẹni tí ò rí mu yẹn má rò pé mọ̀ ṣe jùlọ ẹni tí ò rí jẹ yẹn má rò pé mọ̀ ṣe jùlọ má rò pé ọgbọ́n inú ẹ ló gbé ẹ dé ipò tó dé o má rò pé ọgbọ́n inú ẹ ló jẹ́ kí lẹ́jọ́ ìní kò jí láyọ̀ kò ṣọgbọ́n ọnú òórùn jẹjẹ kò ń ṣọgbọ́n ọnú ipò tó wà lánàá tí ò dọ́wọ́ padà wá pò mí ní ọ̀la tó dá lé ní má rò pé mímọ̀ ṣe ẹni àbó níwọ̀n tó ṣe tó yàtọ̀ lóòótọ́ yẹn máa ń gbìyànjú ni so èèyàn kí ń gbàgbé ibi nǹkan tó bá ti ṣe òun nǹkan tó bá ti ṣe nígbà kan rí ó máa yẹ kí èèyàn ní compassion ni kí èèyàn ronú so reason remain ìyẹn ni ti màá fún yín reason tọrọ ti ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ nígbà kan ó tó tó ṣẹlẹ̀ tó fi ṣẹlẹ̀ lẹ́ni náà reason wà then kí ló fà á tó pé ìfẹ́ lẹ́ka gbé dání ṣé ìfẹ́ ni ká gbé dání ni àbí love ni ká gbé dání ṣé love ni ìfẹ́ ni àbí um, ṣé i'm sorry ṣé love ni religion ni àbí religion ni love bí ọ̀dẹ̀ wọnú ara wọn ni àbí wo lójọ́ ga jù ní gbogbo ẹ̀ mi ò dẹ̀ mo dẹ̀ tún máa sọ inú mi fẹ́ yin tẹ́ follow ẹ̀yin follow I, I, I like to use the word um, friends I don't have followers because I don't think I can lead Olódùmarè nìkan bá tó lead èmi ò ní followers I use I like to use the word um, friends my loved ones my people stuff like that so gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ mi lọ àwọn kan náà ohun tí ó mú mi mi ò hate ẹ̀sìn kò sí ẹ̀sìn kankan tí mo dislike tí mi ò like tí mo hate ẹnìkan bí ìbá ti ẹ mọ̀ mo ti gbélu Ọlọ́run jẹ́ kí ọgbọ́n mi kó nínú Nàìjíríà mo gbélu òyìnbó adẹ research and then mo tún wá rí àwọn àpẹẹrẹ ìlú tiwọn tí wọ́n fi ń dàgbà tí mo lè ṣe máa ṣètò lórí ẹ̀ pé ta ló ń sin lọ́hùn nínú áfíríkà àti amẹ́ríkà ọ̀tọ̀ ní jọ́ mi nìyẹn so ohun tí mo rí bí ẹni tó bá ti mọ̀ mí á pé mùsùlùmí ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo máa ń sọ kò ju pé ohun tí mo against personally tí mo rí tó ń ṣẹlẹ̀ kí ló dẹ̀ fà in any demos, uh, democratic system of government There is always one thing, and it's one of the core values, which is freedom of religion. Freedom of religion. In any, in any democratic system of government, in any country that uh, democracy is being used, you know, as their way of, you know, governing their country. There's one particular thing that is one of the core values, which is freedom of religion. and aside for the fact that pé mo ti yàn being a muslim truthfully ẹ̀yin muslim tàbí báyìí mi wá bú ẹ̀sìn kankan i'm going to mi dẹ̀ ní lẹ́yìn ọ̀rọ̀ tí n bá dẹ̀ fẹ́ sọ yìí ẹ máa rí pé lẹ́yìn ìní ẹ ní rí mi kí n post pé abú èbú àná èbú and i'm going to tell you guys the reason for all that ṣe pé i will focus on my mission the, and then ẹ má ẹ má gbàgbé oníṣẹ̀ṣe ni mí tí ò sí nǹkan tó lè yẹ yẹn èmi ni mo mọ ohun èmi ni mo mọ àtọ̀fún pé ọ̀tọ̀ ni pé èèyàn kàwé èmi mo mọ tí mo rí ìṣẹ́ṣe ní tiwa òun ló dáa jù lọ́kọ́ lọ́dọ̀ tèmi ṣé màá wá gba right oní right màá wá dandan kò ṣiṣẹ́ ṣe yẹn i'm not going to do that because nǹkan tí mò ń fà láti mò jà fúnlá láwọn kan tí mò ń bínú sí ìlú mi fún nìyẹn ìyá ọmọ ọlọ́rin ní mí o ìlú mi ni lọ́rin o tí mi ò ọmọ àlè o mi ń ṣe fúlàní but mi ń ọmọ àlè o so mo mùsùlùmí làwọn pẹrẹǹtì mi o so ẹni tó bá fi pé kọ́ ẹnìkan má fi gbé àbí bọ́bọ́ ẹ̀ ńlá gidi kọ́ tó bá nìkan bá lòun fẹ́ ṣe o wà á máa bá débẹ̀ ìyànjẹ àdìsílẹ̀ kéèyàn máa yàn dájẹ́ láti ilé ayé mi ni mo dé pé kéèyàn máa gbé ara ga bọ̀ mi ò ní kéèyàn wá gọ̀ kó jẹ́ kàn pa ẹ́ no that's not what i'm saying ṣùgbọ́n máa yàn jẹ́ but defend ara ẹ̀ mo rí báyìí mi jẹ́ mùsùlùmí tó nígbà yẹn a rí pé nítòótọ́ ni wọ́n máa ń fẹnu ẹ̀tẹ́ ni wọ́n máa fi lu ìṣẹ̀ṣe tòótọ́ ní tèmi gan mọ̀ ẹ má ẹ̀ka pọ̀ ẹ̀ka ọ̀rọ̀ fúnra wa gbogbo paná adébọrẹ́ èmi náà máa ń gbọ́ngbà tí mo lọ lè kéwù in fact gan mi máa ń dùn gan ni tàbá ti ń sọ gbogbo àlàmù yẹn fine bó tó bá tó stage kan èèyàn jẹ òun lè mí rí pé nù èèyàn jẹ ilé tí ń pọ̀ jù àtọ̀ fún pé bí mo di oníṣẹ̀ṣẹ̀ padà yẹn mo di vat yẹn kò ń ṣe ọ̀rọ̀ ta lọ́lọ́run ló fà yẹn o many many kan ló fà á and then kí ló fa mo dẹ̀ rò pé kí ló dé mo dẹ̀ rò ṣọ́lọ́wọ̀n ọ̀dà áfíríkà dáadáa ni mo dẹ̀ wọ̀ tún wò sí mo dẹ̀ ṣe research mo pé àti wá gbọ́njẹ ló dáa jù let me go back on tí bá wá ní tiwa tí bá ní ṣẹ̀ṣẹ̀ ló dáa jù tí bá ní ṣẹ̀ṣẹ̀ ṣe dáa kò mí pé kò ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ ó ní tiẹ̀ ń bẹ̀ o gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn ìbítúkú náà ṣe ní tiwọn ṣùgbọ́n kàkà kí wọ́n lọ ṣe tí gbogbo ní again mi ní kò dá tí mi ní mo ní Christian dá o mi ò ní Islam ò dá lọ́wọ́ yà àtẹ̀sí fún yẹn ìwà la pẹ̀lú ra wa mi sọ pé kò dáa pẹ̀lú dáa ṣùgbọ́n lọ́dọ̀ tèmi òkè ó kọ̀ wù mí kí n máa pe babalá bàbá mi kí n máa pe olódùmarè mi ọlọ́run mi kírétọ̀ mi látọ̀nà babalá bàbá tèmi kárí mo ṣe research mi sì tán ni pé ah ó wà di mọ́ní kìíní ó ń pààyàn ni èmi gan mo fẹ́ èmi kẹ eré tẹ́tẹ́ ni èmi tẹ́yẹ́ tí mi tẹ́mi tẹ́ participate nínú àwọn nǹkan tó nonsense mamire mo kàn wù mí pé kí n fẹ́ pe olódùmarè mi mo fẹ́ pọ lọ́hùn mi mo fẹ́ pèrè kíkọ̀ọ̀kan ọba kan tó dá mi iṣẹ́ ṣé ò dẹ̀ sọ pé kò sọ lọ́hùn ọ̀n láwọn ọ̀n ní èrè làwọn ń bọ ọ̀n lẹ́yìn rẹ̀ lọ́hùn mi ò gbọ́ rí gbogbo research tí mo ṣe mo dé gbóǹgbọ́n ló tọ́ ló tọ́ lọ́dọ̀ tèmi ni òdẹ̀ ló yà tí fẹ́ ṣe nìyẹn ṣé màá wá ní kí wọ́n máa pinnu kí wọ́n ṣe èmi ò ní sọ bẹ́ẹ̀ pé dandan kí wọ́n ṣe nǹkan tí mi bá ṣe o kí ló fà á pé tí n bá ti ní kó ṣe ní tèmi bá ṣe ó ti ń yẹ gẹ́sì nǹkan tí mo ní mo gbọ́dọ̀ lórí mission mi náà ah mo sọ pé mo fẹ́ defend the right of all so and <clears throat> tó bá wo ọ̀rọ̀ mi dáhùn pé bọ́jú ọ̀rọ̀ gidi kọ́ lélẹ̀ ọ̀rọ̀ mission lélẹ̀ mo ní mo fẹ́ defend right of all tí n bá sọ pé dandan kó ṣẹ̀sìn tèmi tó o bá ti ṣẹ̀sìn tèmi mi ò lè ṣe fún ẹ tó o bá ti ṣẹ̀sìn tèmi tó o bá ti gbàgbọ́ mi dání mi ò lè ṣeré fún ẹ mi ò lè gbà ẹ́ síṣẹ́ mi ò lè mi ò lè jẹ́ kó bí débi máa yẹ kébé pa ẹ́ kú ni mo ti ń di nǹkan tí mo fẹ́ kúrò nǹkan tí mo rí nǹkan tí mo ṣe kúrò lálákọ̀ọ́kọ́ mo ti ń padà síbẹ̀ nìyẹn ohun tí mò ń sọ gangan pé mi ò fẹ́ ṣe tí mò ń bínú sí pé kò yẹ kó rí báyìí definitely èmi náà ti ti bára mi ń di ẹ nìyẹn tó bá ti wá bára ẹ ń di ẹ tó bá jókòó tó wá ronú hmm, kankan báyìí rí báyìí. so gbogbo ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ wá mi báyìí ẹ má bínú pé mi lè dàpọ̀ everybody tọmọ kí gbogbo yín ẹ má bínú so èmi náà ti ń ṣé nǹkan tí mo ń complain lórí nìyẹn láì ìmọ̀ ṣùgbọ́n gbà tí mo rí yàn jẹ́ gẹ́gẹ́ ọ̀rọ̀ tí mo ń sọ ni mo di pé no mo ní principle of reciprocity ó dẹ̀ ó dẹ̀ ní there are three types of reciprocity negative wà lára wọn pé that is what you cannot take don't dish it out ṣé n gbọ́ mi bá mi mọ́ tó I don't know what is happening to my network o honestly. I don't I don't know what is happening to my Am I mo ń kẹ́ everybody ẹ má bínú ẹ má bínú bá ṣe ń wọlé ẹjọ́ network I don't know I don't know what is going on because I don't even if it, if it is for my um, for my hand so as I was saying I'm play I'm sorry I'm deeply sorry if I think bá lè kẹ́yìn èèyàn ẹ má bínú because nǹkan tí mo ń sọ yóò wà nínú mi mo the fẹ́ ẹjọ́ ẹ tẹ̀ ṣe ń wọlé ẹjọ́ ẹ bá mi gbọ́rọ̀ yìí dáadáa kẹ mo dẹ̀ fẹ́ kẹ tún mọ̀ mí náà network means slow I don't know what is going on mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin ara mi n fẹ́ kẹjọ tó lọ ẹ jẹ́ bá mi ẹ má bá mi like ẹ bọ́n flag ẹ ni i don't know bọ́n flag ẹ ni i don't know what's going on um, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi mo fẹ́ kẹ́ fún mi ní àsìkò yín fún gbàdé kí n kò sọ̀rọ̀ tí mo fẹ́ sọ pé nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ máa mọ̀ mí ẹ dẹ̀ máa mọ̀ mission mi o ẹ dẹ̀ máa mọ̀ orísun táwọn kan ṣe wáyé briefly ni and that's it so mi sọ̀rọ̀ mi lọ èèyàn ara mi ni pé tí bá wà ní dandan kí wọ́n wá ṣe tìyẹn ó ti against ẹ̀sìn tèmi bá ń ṣe pé dandan dandan ó ti against mission mi tèmi nìyẹn personally láì tètè mọ̀ pé ìṣẹ̀ṣẹ́gun ò lọ́wọ́ sí torí gbọ́dọ̀ ní purpose in life slogan uh, business mi business mi ni aim with purpose aim with purpose whatever you want to do in life you must have a purpose and what is purpose if you think about it having a purpose is what If, if, if, if, as, as a matter of fact, you can actually relate it to ìgbìyànjú. Because how can you gbìyànjú without having a purpose in life? And when you don't have a purpose in life, why don't you aim at a target? Or are you just moving? You're just getting up in the morning without thinking, without without knowing what, what, what you want to do for your life. You may not be there today, but just keep making steps. Má gbìyànjú. Because tí o bá gbìyànjú yẹn dáa ní ní ní ní tó bá gbìyànjú yẹn ní rọrùn ọlọ́mọ yẹn ká ọlọ́wọ́ ní jẹ́ àgbìyànjú yẹn lọ́nà mi nígbà tó fi pápá ọ̀nà ìgbìyànjú náà ni. anyway mi ṣe sọ̀rọ̀ mi lọ nígbà tí mo rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lóòótọ́ mo rí kò ṣe gbogbo mùsùlùmí ló ń ṣe ló yàn jẹ ṣùgbọ́n majority mo pé ó ibẹ̀ pé nípa pé bí teaching I'm not gonna say what that's what Quran says because Muslim says some some Muslim are saying that àwọn mi ò follow Quran ó níbi tí mo ń lọ bẹ̀ yẹn tí Muslim bá ní pé okay ẹ̀sìn àwọn kọ́ nígbà ẹni báyìí ṣàbúrú ẹ̀sìn àwọn àkọ́ṣe ara mùsùlùmí lẹ́ni tó ṣe nǹkan àbúrò mo máa ń jáde mo máa ń bìbínú sọ̀rọ̀ ni nísìnyí mi ò ń sọ̀rọ̀ mọ́ torí pé gbogbo ẹ̀sìn pápátá ló ń dìfẹ́ǹdì tiẹ̀ ni wàá máa gbọ́ pé no ẹ máa gbọ́ pé no ẹ̀rùn ẹlẹ́sìn wa kọ́ nìyẹn kí nìkan kìnìkan nìyẹn gbogbo gbogbo àwa ni hypocrite ṣẹ́sìn yẹn ni ò wá dání kò ṣẹ́sìn yẹn ni ò dá èèyàn nù bẹ́ẹ̀ ni ò dání mo ń bọ̀ so mi ń sọ̀rọ̀ mi lọ mi ń sọ̀rọ̀ mi lọ mi ìmọ̀ tó ṣe network mi so mi ń sọ̀rọ̀ mi lọ mo rí àwọn nǹkan bẹ́ẹ̀ mo dẹ̀ law of responsibility dẹ̀ ṣẹlẹ̀ mo dẹ̀ wọ́n mọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ ní ti mi dẹ̀ ní rí gẹ́tẹ́ pé oníṣẹ̀lẹ̀ kan tó dẹ̀ ṣẹlẹ̀ gbogbo àyẹn tí mo sọ pé mọ́yán ìmọ̀ àti mùsùlùmí ní issue mi ò fi gbà kan máa jẹ́ pé kí n má dislike mùsùlùmí pé mi ní ṣe fọ́mọ mùsùlùmí kọ́ pé mi ní ṣe fọ́mọ mùsùlùmí o kí wọn kankan no ni pé ohun tí wò bá lè gbà ìwọ náà má ṣe fọ́mọ ẹlòmíì tí ẹ̀yin bá ní pé dandan àkọ́kọ́ náà democracy là ń lò ní you have the right oh my god with my network you have the right democracy là ń lò ní you have the right to do and undo of any religion nǹkan nígbà ìpèsè America nìyẹn system of government lamẹ́ríkà America tó dẹ̀ ń work fún náà nìyẹn èmi dẹ̀ láyẹ̀kẹ́ But Mama promote ẹ̀ really pé defend right oníkálukú ara defend the right àwọn èèyàn náà anybody lè ṣẹ̀sìn tó bá wù tó bá dẹ̀ ní pé ó gbà kí ó gbà mí láyè kí n ṣẹ̀sìn tó bá wù mí ṣùgbọ́n tó bá ń condemn ẹ̀sìn mi tẹ́mi bá wá sọ tèmi ó máa ń lara. so what are you trying to pass to me are you trying to tell me that pé ah ẹ̀sìn tiẹ̀ dá tọ̀dọ̀ tèmi ò dá tó bá ti wá you have the right to condemn mine but I don't have the right to condemn yours tó bá ní Quran jọ ó jọ ẹ lójú ìwé ó lè Quran fine bí i got to the Muslim let's be realistic holy book ni fún wọn fine i'm going to leave it like that okay this is your holy book but if i but if i if i'm telling you that this cloth ẹ̀kọ́ is my own only is my own only cloth just accept that. tí if i'm telling you that there is holiness in my ẹ̀kọ́ just leave it just respect it just respect it just respect it tí just leave me alone in as much torí pé agbẹ́sìn lọ́wọ́ agbẹ́sìn lórí the major thing bẹ́ẹ̀ àdímú àwo ìwà àwo ìfẹ́ àwo àánú. ó wá ń di pé òkè tí n bá wá sọ pé fine nígbà tí mo rí àwọn kan bí àwọn kan ṣe lára àwọn mùsùlùmí mo bínú ni sí wọn mo ń bínú sílùú mi ni pípẹ́ kékeré máa rí báyìí ni mi ò dì ọmọ yìí sọmọ àlè lọ́rin mi ò rètí ìlú mi mi ò rètí àwọn èèyàn tó wà ń bẹ̀ tí má rètí mo tètè àwọn òbí mi nìyẹn no but láti ilé ayé tèmi ti bá nǹkan tí ò lọ dáa máa ní kíní yìí ò lọ dáadáa ṣé torí àmúṣe ṣe di mùsùlùmí no mùsùlùmí lówó èmi mo ṣe di oníṣẹ̀ṣe no ó tẹ́ mi lọ́rùn kí n padà sílé ni ó tẹ́ èmi lọ́rùn kí mi padà sí ilé ni ìyẹn lọ síbẹ̀ yẹn kẹ́yìn náà stop ó dẹ̀ wọ́ kẹ́yìn náà stop nǹkan tẹ́yìn náà ṣe fún ẹlẹ́sìn mi ká máa bára wa yàtọ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n mi ò yé ti lu ìlú mi mi ò yé ti mùsùlùmí mo máa ṣe fún ẹni bọ̀dì tó bá wù mí ṣe fún ni in fact gan going forward àtẹ̀nífẹ̀sẹ̀ ṣe lórí péjì ṣùgbọ́n ṣé oníṣẹ̀ṣe ni mí oníṣẹ̀ṣe ni mí ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni mo fẹ́ fi lórí péjì mi tẹ́ ń wò yìí o ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni mo fẹ́ fi dá ṣe nǹkan tó wà lórí péjì tèmi ẹ̀mí ní sọ bá máa fún yàngàn ní nǹkan gọmìnira lárúkọ pé ẹ mùsùlùmí kírísítẹ́nì kí nìkan mi ṣe mọ́ humanity ni òṣìṣẹ́ ìṣe ìwájú tó má jẹ́ ọmọ oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ni mí ṣé nìkan ló fà mí sí nìkan kọ́ ló fà mí torí pé mo rí mọ̀ pé náà ẹ̀sìn ti wá lélẹ́yìn ni mo dẹ̀ ṣe máa bọ̀ ń bẹ̀ ẹlẹ́gbẹ́ kan so tí mo ṣe nǹkan tí nígbà tí wọ́n dé stage kan ẹ máa gbẹ̀yìn èèyàn mi i now found out mo rí pé gbogbo ẹ̀sìn gan ló ní ó dá tiẹ̀ náà òun náà dẹ̀ ló tún gbogbo ẹ̀sìn mo found out pé gbogbo ẹ̀sìn ló dá tiẹ̀ ó dẹ̀ tún ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ náà ṣé àwọn èèyàn burúkú nù bẹ̀ ni ò dá àwọn èèyàn burúkú wà nù bẹ̀ tí ò dá nítorí pé mo rí pé mo rí sign of hypocrite mo rí hypocrisy rather mo rí um, dictatorship mo rí fanatic fana, fan, mo rí fanatic fanaticism mo rí àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan kan tí mo rí tí mo pé present ṣé everybody ló ń ṣe ní òní reason àwọn mi wà tó pé reciprocity ló fà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ which is true but there are some people that I know that well mm -mm, this is who you are and again if you think deeply tá a bá ní pé mùsùlùmí ò bu wa mọ́ ọ àwọn kan ò bu wa mọ́ kí la wá rí wọn tó fẹ́ máa sọ̀rọ̀ dáadáa pẹ̀ fẹ́ fún tí a fẹ́ máa against ẹ̀ so definitely kò ṣe fẹ́ ló gbé dání listen bẹ́ẹ̀ para a máa gbómi o tí a máa gbómi a máa fẹ́ gbómi dáadáa tí wọ́n tún wọ́n sọ pé òkè pé dandandandan kí gbogbo ọmọ ìlú mi àbúrò mi kó jẹ́ mùsùlùmí nìkan kó jẹ́ oníṣẹ̀ṣẹ̀ ní gbogbo wọn jẹ́ àbámi adéníyì ẹ káàbọ̀ ẹ pé ẹ máa gbọ́ o kí wọ́n sọ pé dandandandan ọmọ nàìjíríà jẹ́ ìkà ni mí ìkà ni mí olódùmarè olódùmarè kò bínú sí mi ni kò bínú sí mi dúpẹ́ ló fà ní pé torí pé ohun tèmi lé mi ò fẹ́ gangan tí mò ń complain fún pàwọn kan ṣe fún tó ń dùn mí bí orí bẹ́ẹ̀ kápẹ́ orí bẹ́ẹ̀ mo wá fẹ́ máa ṣe fẹ́ lómi àyànnijẹ lèmi náà èmi ò kí ń bá yànnijẹ ṣe. mi ò jáde pé kí n wá support anybody evenly ni pé kì ní wà mí ò mọ̀ pé mo jáde no this is wrong this is wrong just because it is wrong just because when, when i'm taba n bele eh mr b fa nǹkan yẹn tí o bá tó wá ṣe we have to call you we have to call you to order we have to call your attention on that because you may not know that what you are doing is wrong so when i sense that mo rí bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀sìn pátá ló ní tiẹ̀ náà ló ní fanatic nínú wọn ló ní bákan nínú wọn and then to to to actually follow my um, you know, pinpointing and also promoting my own mission. I know that I know for sure condemning of anybody religion is not part of my mission. Actually, it is the Bible that that oh against any. Because once, once I, when, I'm, when I'm condemning your religion, I'm telling you your religion is not good. I'm forcing you to come out of my I'm trying to show that here. Where is, where is my peace? Where is the love? Where is the humanity in that one? That is it. So, in your bed, ìyànjẹ yẹn lèmi ò fẹ́ dictatorship yẹn lèmi ò fẹ́ lèmi ò láìkì e rárá nítorí mo ṣe kúrò pé nǹkan bá bá báyìí ni nígbà tí mo fíìmù gbà yẹn ṣùgbọ́n tábà rí pé bí àmùsùlùmí wà bú ọmọ kí làwọn míì tún bú wọn fún but I can't control what anybody do you know does in their on their page but I can only control my own action and the mission tó dàbí ìròyìn àlùkò ọ̀tọ̀ọ̀tọ̀ ni so nígbà tí mo wá rí gbogbo tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn but now nítorí pé mission mi from the beginning of the day not from day one no it's not to actually be condemning anybody's religion it's to support the humanity and how can I support the humanity if I choose not to do for Muslim just because of their religious belief a Muslim because of his religious belief or I choose to ignore the Christian with little that I have I don't even have ah, just because of that person's relig uh, uh, religious belief. That that that that yeah, against the mission, or against the mission of defending the right of all. Because a ní mission to ẹ̀ ló fà tó okay at this time around nígbà tí mo ti pé bí àwọn nígbà tí táwọn muslim bá wá sórí ètò mi tí máa ń ṣètò máa ṣètò kan tó ń bú àwọn tó ń búyàn bẹ́ẹ̀ mo máa ní ẹ lọ síbi àwọn ọmọ ìyá yín máa ní ẹ lọ sọ́dọ̀ àwọn ọmọ ìyá yín tó máa ń búyàn tó máa ti búyàn ẹlọkàn ẹlọkàn ẹlọsọ kọ́ mọ̀ máa búyàn mọ̀ tí máa ń sọ nìyẹn èmi tí mo wá ń sọ bẹ́ẹ̀ nígbà tí inú bí mi ní o nígbà yẹn ní o èmi tí mo wá ń sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn kí ni kí mi wá sọ nígbà tí mo bá rí pókè àwọn tèmi náà mi ẹlòmí náà tí mo mọ́ lóyún ṣẹ̀ṣẹ̀ náà mo mọ ẹwọ́n mi òdòdà ò ń bú ẹ ní ẹ̀sìn báyìí wá bú ẹ padà i'm not gonna defend it so with that being said with that said èmi ò defend ẹ̀sìn mi lọ́nà yẹn mọ́ ọ̀nà ebu ẹ̀yin tèmi ẹ̀ ní rí mi kí n post nǹkan bí èbú sórí péjì mi rídà ìgbìyànjú tù ní o àbí ìwọ́jú kejì ni ẹ̀ ní rí mi ń bẹ̀ rádà ìfẹ́ tí mo gbé dání ẹ̀ tẹ́ pé ó lè ṣe ayé lóore yẹn tó lè yìí láti gbogbo wa yẹn òun ni màmá gbé dání màmá promote òun náà dẹ̀ náà ni ìṣẹ̀ṣe náà fẹ́ ìṣẹ̀ṣe tí ẹ ìṣẹ̀ṣe tí ẹ ọ̀tẹ̀ lẹ́mi sùúrù dáadáa tí mo mọ̀ òun náà dẹ̀ tó náà ní ifá ní kéèyàn tó ṣe but i'm not doing it just to try to mú ẹ wá no i do not care i want to love you regardless and that's how it's supposed to be so mission yẹn clear mission mi gong. lórí ti mission mi òun gangan òun ni ṣe má ẹ̀yin tèmi ẹ̀yin ẹ̀yin alólùfẹ́ mi ẹ má ṣì mí gong. mission mi gong ni fún àwọn arúgbó disable and therefore motherless kids. kí ló dé fà máa sọ fún yín máa yànyàn náà ìpínlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan èmi tẹ́ ń wo ìmọ̀ pípé mi náà ní o ṣùgbọ́n èèyàn kí ń dúró dìgbà tó bá rí púpọ̀ kó tó bẹ̀rẹ̀ sí ṣe díẹ̀ tó tí ó bá lọ́lẹ́lùmọ̀ rẹ̀ bá fi ràn ní ọwọ́ sọmọlàkejì ẹ̀ tó bá ń dúró pé fẹ́ dúpẹ́ púpọ̀ púpọ̀ púpọ̀ kó tó bẹ̀rẹ̀ sí ṣe òun níṣẹ́ kankan ni àwọn tó mọ̀ mí wà mí báyìí èmi ti ní nǹkan tẹ́pẹ́ mi tó ń lò lọ́fẹ̀ẹ́ tó ń lò lọ́fẹ̀ẹ́ ilé odidi ilé ẹ máa lò lọ́fẹ̀ẹ́ lọ for years six years láì gba wọn náà lọ́wọ́ anybody mi ò dẹ̀ ṣe torí pé mo ní owó kọ́ torí pé ìyà tó jẹ mí nǹkan tó ti ṣe mí rí ó jẹ́ kí n máa ní compassion fẹ́ lómi ẹ tún máa wá gbọ́ ẹ̀yin èèyàn mi a máa máa sọ a nípa àwọn olórí wa pé wọn ò ṣùgbọ́n máa ń travel ṣùgbọ́n máa ń ṣe gbogbo ẹ̀ wọ́n sáwọn foreign country wọ́n ṣe máa rí àwọn kọ́tọ́rí foreign countries kọ́ máa fi máa benefit ìlú tiwa náà nípa technology and all that a máa sọ bẹ́ẹ̀ fún wa àbí ẹ̀yin náà wò ó sìn common religion tí wọ́n ṣe tó dáa fún wọn òun la ní ká lò táwa kan ní ẹ̀pẹ́ ààfẹ́ tí kò bá ti ṣe wá àkín fi pé kò kí ń ká wa lára àkín jà fún gbogbo ẹ̀mẹ̀dé ènìyàn pé bí ó dìgbà tó bá tó wá ṣe wá kàtó pé náà nǹkan tí mò ń ṣe nǹkan yìí ò kí ní yìí wrong ìpè kìíní orong ó wrong so gbogbo ẹ̀sìn ló dáa èmi ò sí níbi òní pé mo fẹ́ bú ẹ̀sìn lẹ́sìn kankan mọ́ ìwọ ọmọ mùsùlùmí ìwọ ọmọ mùsùlùmí mo fi lódùmarè bẹ̀ èmi ò wá láti wá jẹ́ kí kò sọ pé bóyá pé kò wá ṣe ẹ̀sìn ti ìṣẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ṣe kìrìsìtẹ́nì mi ò lẹ́lẹ́sìn ẹ̀ condemn mo fi lódùmarè bẹ̀ ẹ́ kò mọ̀ pé ẹ̀sìn babalababa tiẹ̀ kò wà demonic ni ṣe yẹn má bu babalababa tiẹ̀ tí pé tó bá mọ̀ tó wà dé pé ẹ̀tàn wà ń bẹ̀ tán bá dẹ̀ ní pé religion pé ẹ̀tàn ni èmi sì gba religion wọlé náà má sọ orísìí gba religion wọlé fún yín tẹ́tọ́ bí a máa mèdì náà ni tí ó bá sí ní program kan táwọn èèyàn put in place àwọn ẹlòmíì akọ̀délé máa dìde akọ̀délé lọ pààyàn kò tẹ̀ ní níbẹ̀rù kankan so ẹni ẹni ẹni ẹni bíkíbi ilé ìjọsìn náà bá ti sọ pé wọ́n bá ti sọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ bójẹ́ bójẹ́ mọ́ṣáláṣí náà ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run náà ti ń sọ ni tọ́ọ̀ni ẹ mọ́ṣáláṣí tọ́ọ̀ni ẹ lọ pààyàn bẹ́ẹ̀ ẹ lọ gíyàn lórí ẹ lọ dúyàn lọ́rùn ẹ má ṣàánú ẹ pé nǹkan tó lè dùn màrí fẹ́ tọ́lọ́run fẹ́ tí fáfẹ́ náà ń sọ mẹ́ta dẹ̀ mọ́dẹ̀ máa ń sọ dá mọ́ṣáláṣí dáadáa èmi lè lọ bẹ̀ kí bá wọn àdúrà bẹ́ẹ̀ mo lè bá wọn dá sí nígbà tí wọ́n ti máa lọ pààyàn bẹ́ẹ̀ pé the same thing fún Christianity bẹ́ẹ̀ sì ṣe fún ìṣẹ̀ṣe ètí ó bá dẹ̀ jẹ́ pé nǹkan burúkú náà mẹ́rẹ̀ta náà ni màá sá fún eléyìí sọ̀rọ̀ pé kinní màá jápa à ń bọ̀ sí bọ́ sí mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ ò tí ó dánú ìṣẹ̀ṣẹ̀ lèmi máa ṣe mi ṣe aburú bẹ́ẹ̀ ìyẹn bí ìyẹn ṣe jẹ́ ṣé wá rí ẹ ọmọ adúláwọ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi ọgbà yìí tẹ̀ ń fọ́lọ́ mi ẹ má ẹ fọ́lọ́ mi nítorí bí a fẹ́ wò pé bí a fẹ́ ní kẹ́ padà dé mùsùlùmí oníṣẹ̀ṣe no kò sí mission mi ẹ̀yin fún ẹlẹ́mà fàdà ayé lẹ́mà gbé agrón lẹ́mà pé bí àgọ́ tó fẹ́ ṣe nìyẹn kí ló dẹ̀fà ni pé ìwọ ọmọ mùsùlùmí ṣẹ̀sìn tiẹ̀ má rí ẹ̀sìn babalábàbà tiẹ̀ pé wà demonic má bu ẹlẹ́sìn míì ìwọ ọmọ kristẹni ṣe the same thing oníṣẹ̀ṣe ẹ̀sìn tiẹ̀ ni ẹ̀sìn tiẹ̀ tiwa nìyẹn tiẹ̀ nìyẹn ṣe tiẹ̀ nírọ̀rùn má bu ẹlẹ́sìn mi pé dandandandandandandandan kó kúrò lórí ẹ̀sìn tiẹ̀ kó tó bá ti kúrò lórí ẹ̀sìn tiẹ̀ àwọn náà tiẹ̀ nìkan lọ́nà má yẹ ká di fanatic and then and then kò sí nínú òun fánà pé kéèyàn di fanatic pàpà gan náà kó lákò ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni àná tó bá tó wá ní pé nǹkan tí dandandandan náà ah, ìlú mi nǹkan báyìí lẹ́gbọ́dọ̀ ṣe tẹ̀ ti ṣe bẹ́ẹ̀ báyìí a máa bá ní ṣe kíni ọ̀kan ni nǹkan tí wọn náà complain lé lórí wọn náà ti ń ṣe lọ nìyẹn ohun táwọn tó mú wa sìn rí táwọn tó kó wa lẹ́rú rí ohun tó ti ṣe tó ti wá àbádàn tí wọ́n fi ń da ohun làwọn fẹ́ gbé dání abẹ́rẹ́ Amẹ́ríkà bó ṣe ń ṣe ni bí amẹ́ríkà bá sọ pé bí adọ́dọ́dọ́nà religion àwọn nìkan ni kó nìkan ṣe nílùú àwọn ni ṣé èmi àmà rọ̀rọ̀ sọ bí mi ṣe máa ń sọ̀rọ̀ yìí ẹ kà sọ tọrọ o tí bá ní àní àmọ́ sí bí iṣẹ́ ṣé ó ní nàìjíríà tí mo dẹ̀ ń complain pa àwọn kan ń ṣe o tí mo ń bínú lé lórí o èmi náà tún wá ní àdọ́dọ́ ah, sẹ́ iṣẹ́ ọ̀nà religion nílùú wa ṣó lè mi ò pé ni yàtọ̀ fọ́rọ̀ òfin pé freedom of religion wà yàtọ̀ fún yẹn gan mo wà nílùú amẹ́ríkà lóòótọ́ ti kó wa lẹ́rú rí mo wà ń bì báyìí kìrìsìtẹ́nì ni wọ́n dẹ̀ gbà mí láyè kí n máa ṣiṣẹ́ bí wọn ò bá gbà mí láyè ṣé màá lè ní wọn naira fi ẹ̀fẹ̀ nìkan nílùú mi àbẹ́mi á lè wà lórí afẹ́fẹ́ mi báyìí kí n máa sọ àbẹ́ ọmọ kan tí mò ń ṣe báyìí ni ọmọ kí n máa sọ kí n máa sọ kí n máa promote religion religion kí ní mi culture mi àbí tó bá pẹ́ bí àmì kì í ṣe ọmọ nàìjíríà kọ́ fún citizenship ṣé wọn ti oh, ìtàló àṣemọ̀sọ̀ débẹ̀ lọ́jọ́ iwájú ta ló tẹ̀ ń sin lọ́hùn gan nínú áfíríkà àti àwọn bíbà ṣé tiẹ̀ tẹlòmíì náà ṣe tiẹ̀ ní mùsùlùmí ṣe tiẹ̀ má condemn oníṣẹ̀ṣe náà má condemn tẹlòmíì èmi ò ní kẹ́nìkan kan ṣe má ṣẹ̀ṣẹ̀ ṣe dandan kọ́ tó fẹ́ ṣe fún ara ẹni kò ṣe fún ara ẹ má ṣẹ̀ṣẹ̀ ṣe dandan kọ́ bó ṣe sin mo dẹ̀ máa nífẹ̀ẹ́ bó ṣe sin ẹ dáadáa láì bútẹ nìkan kágbéfẹ́ dání nǹkan tó ń ṣe wá pọ̀ àwọn ọmọ yorùbá ẹ̀ka ẹ̀ka tó ń yọ̀rọ̀ tó ní religion sílẹ̀ ṣé Sunday Igboho tún jàjẹ̀ ẹ̀sìn náà tún ni kí ló ń ṣe wá gan náà ṣé àbí àbí jẹ́ òtún máa ṣẹlẹ̀ láàrin àbá àtúnrí náà ni so ṣé màá máa kàn tí láti máa wà nídìí pé kó máa bàjẹ́ yẹn lọ mí ò ní sí pé kó bàjẹ́ yẹn mo ní pé kó bàjẹ́ òtí ẹ̀ sínú mission mi kódakóda ló wà nínú mission mi so kódakóda yẹn mo fẹ́ dìmú mo fẹ́ bá lọ kódàkódà mo fẹ́ ṣe so ṣẹ̀sìn tiẹ̀ mùsùlùmí lè wò pé bẹ́ẹ̀ lómi lè wò pé bẹ́ẹ̀ mùsùlùmí ló wò ń ṣe kí ló fi wẹ́ ṣe lóòótọ́ òní sí láti ẹ̀sìn of anybody bó lè tún sọ pé lóòpù tó fi ṣe ó mi ṣe torí kí n máa ń ṣe ablution ó mi ṣe bọ́ ṣe máa ń kírun ó mi ṣe bọ́ àwọn obìnrin wọn ṣe máa ń ó dàpọ̀ ló ní preference tiẹ̀ kò sí nǹkan tó burú jù bẹ́ẹ̀ jẹ́ kó ṣe oní kìrìsìtẹ́nì lè ní ah òun láìkí kìrìsìtẹ́nì ń tòun kírísítẹ̀nì tòun akílùfà ni pé wọ́n ṣe máa ń jó wọ́n máa ń yọ̀ tó máa ń lùlù yẹn òun láìkí practice yẹn òun láìkí method wọn tó ń lò yẹn fi practice tó fi ń pọ́ lọ́hùn yẹn òun lòun nífẹ̀ẹ́ sí kò mí pọ́ lọ́hùn kan náà pè ń bẹ̀ fi wọ́n lè jẹ́ kán ṣe tiwọn náà ohun tó wẹ̀ ó wù mí ó lè pé oníṣẹ́ṣe dẹ̀ náà ni níbi èmi náà ṣe lóhùn mi ṣe pé báwo mi kí padà sílé bàbá bàbá mi ọ̀nà ẹni sọ pé ká ṣe báyìí tó ẹ̀ mo ṣe fẹ́ fọ́ lo ọ̀rọ̀ nǹkan tí tọ́jú ṣèṣe gangan lè jẹ́ jáde lórí kò ní ṣe báyìí ẹ̀yẹ́ ló wù mí ṣe tó wù mí náà ṣe náà nìyẹn ìwé ẹlòmíì lè lóhùn láti bọ́ ṣe máa ń pa ẹ̀ mo ti rí Amẹ́ríkà mi báyìí mo ti rí vegetarian mo ti rí vegetarian tó yẹ pé kò ń yes and then àwọn kan tó máa ń fight fún animal cruelty mo ti gbàgbé orúkọ tó ń pè wọn gan tó sọ pé torí porí ẹ̀ ni ò ṣe lè ṣerú àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn kò pẹ́ kò pẹ́ kò dislike ẹ̀sìn ìṣẹ̀ṣe kọ́ ẹlòmíì wà bẹ́ẹ̀ tẹ́kùkù tẹ́kùkù tẹ́lá kò tẹ́lá kò tiẹ̀ pa anybody kò tẹ́lá kò tiẹ̀ pa ẹni ẹran kó ṣe kan kò ní kò fẹ́ gbẹ̀mí owó ti pínpín pọ́npá pa èèyàn náà ni which is true kó lè kó tó bá wù ẹ́ wù mí ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kàdé bá kàdé fi àlàáfíà bára wa gbé kó má sí wàhálà kó má sí dààmú yẹn lè mí sọ so going forward ẹ̀yin ara mi ẹ̀ ní rí pé mo condemn ẹ̀sìn ẹlẹ́sìn lórí péjì mi omi ilẹ̀ ní post pàṣẹ ìgbà tí n bá comment síbi kan tó bá comment máa fún ẹ lóhùn padà kàn bó ṣe ń rí so mi ò dislike ẹni ẹ̀sìn kankan tí mo dẹ̀ rí pé kò sí kò sí tí n lọ di fanatic ó máa da ìrìn àjò mi rú ìrìn àjò mission mi rú máa dàrú nígbà tí n bá jẹ́ fanatic ṣe pé mi ní ìṣe fún mùsùlùmí ní ìṣe fún christian tí mo ti fún christian ṣe mùsùlùmí kí mo ti ń sọ yẹn sìn ṣe humanity ni mò ń gbé dání yẹn so ó against ó máa against ẹ̀ ní ìlú ìṣòro agídí kò tó máa yege kò sí pé ìfẹ́ jẹ́ kò sí àkò lè work no no no no no no mi kọ́kọ́ sórí ibẹ̀ lásán mo ní plan lé lórí ni mo ní plan lé lórí ni so lórí mission ẹ̀yin ará mi àwọn tó wà lẹ́mìí mi wọ̀n gan ẹ máa pọ̀ fún yín torí mi ní mislead yín èmi náà ò ní o mò ń gbìyànjú torí nǹkan tí mo ti là kọjá gẹ́gẹ́ bí nǹkan tí mo máa ń sọ but àní dúró dìgbà tí ó bá pọ̀ ká tó bẹ̀ sí ń ṣe my main mission gangan gangan gangan tí mo ti máa ń sọ tipẹ́tipẹ́ ó wà ní pé kí n máa ṣe fún arúgbó abarapá àti motherless irrespective of their, of their religion. You see, government, anybody are you an unisheshi person? Are you a Christian person? Are you, are you, an, are you a Muslim? I'm not going to do that anymore. That is done. I can't continue like that. I can't. No, no, that's not what I'm going to, no, that's not me. I can't do that. There's going to be fair, fairness in that we do. If I, if I cannot run the country, if I cannot control, control a country, at least I should be able to control my home page and also my home. if I can't control the whole the whole world, if I can't be a president of a country, but I should be able to be the president in my own house and also on my own page, and I should live by example. So condemnation is that's not it's not it's not gonna go it's, it doesn't align with my um with my mission and my mission come first torí pé mi ò ṣọmọ àlè nígbà tí mo sọ pé ah tí mo bá tí mo fi ń bá àwọn mi jà pé nǹkan bá tẹ̀ ṣe ò dá mi ṣọmọ àlè o mo like mo love wọn bẹ́ẹ̀ mo kàn torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rẹ́ nìyẹn fanatic ibẹ̀ ni mò ń gbé pé kò kàn máa dà wọ́n náà mo bó ṣe ń rí reciprocity nìyẹn so mo nífẹ̀ẹ́ fi body so mission tèmi ò ní pé kì í ṣe fáwọn tí mo dárúkọ yẹn disable arúgbó motherless major mission mi gangan nìyẹn irrespective of their religion kí n dẹ̀ fún àwa gbogbo wa either mùsùlùmí either christian ní free free health training torí láì profession mi tó bá yà máa mọ nǹkan mo ṣe dáadáa profession mi nìyẹn i'm not just a i'm not just a personal trainer tó kàn gbérin mi i'm not just a personal trainer táwọn táwọn máa mi máa pè mí nìyẹn no i'm more than that àkọ́ so nípa ní tó dé tó dé ní ṣe pẹ̀lú health bí nutrition ní sìn àmà sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn posture nǹkan pain and all that àwọn máa sọ̀rọ̀ nípa ẹ̀ later lórí page mi ara mission mi gangan nìyẹn my major mission nìyẹn promoting ìṣẹ̀ṣe tí wọ́n ní promoting ìṣẹ̀ṣe i'm talking about promoting my culture culture gangan ni ó wá gbé wá lẹ́ ìsìn nínú ó láwọn ó ní tradition nínú ó lóríṣiríṣi nínú ọ̀nà ni mo fi ọ̀nà mo fi mo fi promote ẹ̀ mo ń fi ọ̀nà promote ẹ̀ èmi ò fẹ́ nu ṣe pé ọmọ Yorùbá lè mi Nipa oúnjẹ wa àmì introduce to àwọn tí mo Amẹ́ríkà tí mo ń by mo introduce ẹ̀ sí wọ́n sìn mo ń jẹ́ mo ń wọṣọ wa máa ń wùwà máa promote ẹ̀ máa lè promote ẹ̀ sí mi lọ́nà tí bá lọ́nà tí bá mọ̀ ní kò sọ́nà èébú o kò sọ́nà èébú ṣe wá rí àwọn méjọ mi nìyẹn ìdí tí mo ṣe wá mú àwọn abarapá ẹ bá bá wo dáadáa ẹ̀yin èèyàn mi ẹ bá mi kalẹ̀ yín tẹ́ bá pẹ́ nífẹ̀ẹ́ ọmọ èdè ènìyàn ẹ gbọ́rọ̀ mi o tá bá ní ká wo dáadáa wọn bá tèmi náà ni èmi náà ní púpọ̀ tí mọ̀dẹ̀ gbọ́dọ̀ mú kan ibìkan náà tèmi náà máa ṣe tí máa fi ràn lómi lọ́wọ́ ọ̀ràn ẹ̀mẹ̀dẹ́ ènìyàn lọ́wọ́ àwọn tẹ́ ń wò yẹn ọ̀hún fẹ́ gun ọ́n má mọ̀ ọ̀hún fẹ́ gun kíní kan mọ́ ọkàn fẹ́ jẹun ni àwọn arúgbó wa ẹbí ló kàn fẹ́ ọkàn fẹ́ jẹun ni ọkàn fẹ́ jẹun ni àwọn arúgbó wa kàn fẹ́ jẹun ni ọ̀hún ní kan wíńtàn fẹ́ ṣe jù yẹn lọ disebu mi ó kàn fẹ́ ọmọ dálẹ́sì òun náà kàn fẹ́ pé kàn fẹ́ rí ó ní ìdìtọ́jú díẹ̀ ni ìwọ young boys young um, beautiful and young um, women ta young báyìí ọ̀la ṣì wà fáwọn apọ́nla wa ṣì lè dáa èní lè rí bó ṣe rí ọ̀la wa máa sun ọ̀la wa ò ní korò àwa tá ṣe yànjú báyìí ọ̀la ṣì wà fáwa tẹ pé èní korò lẹ́ni ni ọ̀la máa padà dáa ṣùgbọ́n àwọn ọmọ àwọn arúgbó wa yẹn àwọn disable yẹn ọ̀nà nìkan kan nìkan kan tó ń gbójúlé mọ́ ó tó ti ṣe wọ́n lọ́tọ̀ already gan ó ti fẹ́ máa jẹ́ bànújẹ́ fún wọn yẹ ká wa dùn wọ́n nínú arúgbó wa tó tún darúgbó tó pé ọjọ́ ọjọ́ tí ń lọ lórí ẹ̀kọ́ tó wá róúnjẹ jẹ ẹ ẹ ẹ jẹ́ àti ẹ̀ ṣàánú àwọn máa dàgbà arúgbó wa tẹ́ pé ó ti dàgbà pé kò tún wá náwó kó wá rúkòtè tó wá mú gàrí mu lásìkò yẹn ìrònú ìrònú dídọ́bù nìyẹn o tèmi ṣe máa wọn yẹn nìyẹn the simple kan tí ò lápá mi ò fi yọ tí ò lẹ́sẹ̀ tí ò nìkan tí ò lè ṣe ṣọwọ èmi kémi rí bẹ́ẹ̀ ni ìyìn tó ti ń ṣe ti wà nu ara rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mẹ kí n má tún wá kí n gbà náà tó tún máa dùn wọn nínú gbà ó ah, tó ń ṣe ń yá mo mo ní compassion fún yá ẹ ẹ bá ti máa ga o kí ni kò ha ah, ẹni yìí kí n kí mi náà wá ṣe inú ayé ẹ pé kí n jẹ́ kí inú títẹ̀ fàlàfíà kí fìdùnnú sínú ṣé mo pé mò ń ṣe wọn bá tẹ́lẹ̀ ìjọba ni bá ní kí n ṣe about my motherless home yìí tẹ́ pé ìyá ẹ̀ ti kú motherless children tẹ́ pé ìyá ẹ̀ ti kú ni bàbá ẹ̀ ti kú ni oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ àwọn méjọ mi nìyẹn tí mo fẹ́ máa ṣe fún nìyẹn tí mo lè ti máa ń ṣe lábẹ́lẹ̀ ṣe wá rẹ̀yìn tó wá jẹ́ real fans mi mo sọ pé i'm not talking about real fans i'm not looking for followers tẹ́ bá rí pé kò pé owó ara mi ni mò ń náà kò kú sí pé bí mo ti ní follower pé mo kí n gba monetization tó bá dé stage yẹn kò sí problem bẹ́ẹ̀ àtúnfi ṣàánú náà ni ṣé yín àtúnfi ṣàánú ni ìwọ tó fẹ́ pé bí mission rẹ wà láì pẹ̀lú tèmi tí mo pẹ́ ní followers mi ní àjọ wa fans mi ní rádà àjọ wa ni I'll be coming out to help and I'm gonna be doing some things tí màmá ṣe àgbélédùmarè tó bá ti wà ṣùgbọ́n please know my major mission don't follow my page just because oh bọ̀bọ̀ yìí máa don't follow my page just because ah bọ̀bọ̀ yìí máa fún wa lówó no because ara nǹkan tí mo fi máa ní scale of preference mo dẹ̀ máa ń lo priority nígbà tí mo ti fáwọn abarapá tán tí máa pẹ́ mo lówó díẹ̀ lẹ́tí mo fẹ́ fi ṣàánú fáwọn tó àwọn tèmi lórí online tí wọ́n wá dé tó ló fẹ́ gba ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ dé tó ló fẹ́ ṣe sọ́ọ̀jì ẹ̀yin èèyàn mi nínú ẹni tí inú ẹni tó gba ṣọ́ọ̀bù àtẹ̀tọ́ fẹ́ sọ́ọ̀jì tàbí ẹ̀kí kọ́kọ́ ṣe fún wọn ẹjọ́ bá mi dá ẹ̀kẹ́ kàtẹ́jọ́ wò mo máa tẹ̀ máa gbá àwọn question kí ni wọ́n máa gbé sórí social media báyìí nínú kí ẹ̀ ń gbọ́ mi ẹni tó fẹ́ ṣe surgery àti tó fẹ́ gba shop nínú mo tó wá jẹ oníjòrè lọ́wọ́ mi ta ló yẹ pé kọ́dá lòun náà méjèèjì ẹjọ ẹ bá mi tẹ yes màá mọ̀ pé ẹ bá mi answer question ẹjọ nínú èèyàn méjì ìkan fẹ́ gba shop ìkan dẹ̀ fẹ́ ṣe surgery ti kán lẹ́sẹ̀ ta ló jẹ kí n kọ́kọ́ ti bá ní tí lè fẹ́ ṣe níláàrin àwọn méjèèjì ta ló jẹ́ kí kọ́kọ́ ta ni ó kí n ṣe fún Yínká Adélájà onísọ́júrì ṣe onísọ́júrì ni ṣẹgbọ́ ọ̀rẹ́ mi tó yẹ́rẹ́ ẹ̀dẹ́bá ní nǹkan Yínká Adélájà yẹn tó kọ́mẹ́ǹtì yẹn lọ wò dáadáa ara àwọn ọ̀rẹ́ mi ni o ogun tí mo sọ mímọ̀ kó wà mí báyìí thank you for coming my brother mímọ̀ kó wà mí báyìí tẹ bá lọ tẹ bá tẹ bá tẹ bá ọmọ nǹkan tí gbogbo tí mo sọ pátá kò sí nǹkan tí ó mọ pa mi ń bẹ àwọn tó wà lórí page social media ni ò mọ mi tẹ tó bá mọ̀ náà mọ̀ pé ibi tí mò ń lọ ibi tí mò ń lọ nìyẹn àrùn ìwọ níbi kan tó fẹ́ tó fẹ́ ṣe kíní health first ẹ ṣe sọ́jí Mr. Akàngbé bí mi ṣe máa ń wùwà bí mi ṣe máa ronú nìyẹn ṣé ẹnìkan máa bá mi sí pé mo fẹ́ ṣe birthday ah ìgbìyànjú jọ mo fẹ́ ṣe birthday wá owó tó wà lọ́wọ́ mi yìí mi ìdẹ̀fẹ́ bẹ́ẹ̀ lówó lọ́wọ́ ṣùgbọ́n inú oúnjẹ ọmọ mi mi tẹ̀yìn ṣe ń gbà mí tó tọ́ nìyẹn inú oúnjẹ ọmọ mi inú oṣù yẹn pẹ́ pẹ́ kí n fọ́ five hundred thousand naira irú ayé yá five hundred thousand naira náà pọ̀ fún yàbí four hundred thousand naira pọ̀ fún ìmọ̀ fi sọ̀rọ̀ ni fẹ́yìn ọmọ mi a ajẹ́ kí n yọ hundred thousand nínú ẹ̀ yẹ́sà yá mi two hundred thousand káfí ṣàánú fún àwọn ọmọ ọlọ́mọ tó yẹ pé ọ̀n tí mọ̀mọ́ ṣe fẹ́ mu gàárì wọn tí mọ̀mọ́ ṣe fẹ́ jẹun. nísìn kí n gbowó lọ́wọ́ ọmọ mi pé à ìṣe kí n fún yín five hundred thousand naira lówó oúnjẹ àbí three hundred thousand lówó oúnjẹ yẹ gba ẹgbẹ́ two hundred naira fún hundred thousand naira náà mo náà márùn kan tí bí ń pa wọn bí ṣe máa ṣe tèmi náà pé jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ yẹn at least àwọn eléyìí náà èèyàn mẹ́wàá ten thousand naira èmi yóò kàn fẹ́ mu gàárì rí ni so mo máa lo scale of preference máa kàn tó ṣe nǹkan ni òòlé ló fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ń sìn yìí kí ọmọ ẹni bí ń pa kí n fún òun ní bẹ́ẹ̀dẹ̀ lówó mi ní dẹ́ lóhùn ó kọ́ má dislike mi ni o wàhálà àti ẹnìyẹn o policy ni o principle ni o mi ní dáhùn o bí àgbà tó tó kan tó kú díẹ̀ kí n fáwọn tèmi tó wà lórí social media ló gbọ́dọ̀ làmájọ lówó lọ́wọ́ àwọn míwà tó ń fọ́lọ́ mi tí fáǹsì mi tí wọ́n nídìí owó mi mo mọ̀ mo bá lóyè lómi mo ti kó sẹ̀dá káàsì kò tè dáhùn ìkànnì òun pè máa wọ orí òun wà òkè àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn bá tí wọ́n fẹ́ fún yàn náà lórí social media yẹn náà wọn bá wọ́n tí wọ́n fẹ́ fún yàn náà tí ó sí náà gbọ́dọ̀ mọ̀ pé ó bọ́ sí ọwọ́ ẹni tí ò ń jà wá lólè tí ò ní ṣèkà fún wa tó ẹ̀mí ṣe máa ṣe fídíò ní máa mọ̀ pẹ́ta lẹ́ni mo dẹ̀ gbọ́dọ̀ mo dẹ̀ máa fún only account Facebook tó bá rí nìkan ní nǹkan ni àti fáwọn tí mo ti ṣe kinní fún tó ẹ̀yin fans mi tí mission mi bá wà láì pẹ̀lú tiẹ̀ kò sí kò sí àwọn benefit lọ́wọ́ ara wa ṣùgbọ́n still on still náà mo ṣe máa ṣe based on priority ni máa prioritize ẹ̀ ni mo máa wo scale of preference mi ni ṣé lè lóye kí n kọ́kọ́ fún náà ni ṣé ó ní bẹ́ẹ̀dì tó fẹ́ ṣe bẹ́ẹ̀dì ni kí n fún lówó ni àbọ̀lọ́mọlọ́mọ tí ò tí ì jẹun lánàá tí ò jẹ́ǹjẹ́ ìta tí ò jẹ́ǹjẹ́ rìn tí ò jẹ́ǹjẹ́ fà ni kí n fún ni ìwọ̀nba tí mo tún fẹ́ fi ṣe ni pé kòsíkòsí yẹn síbẹ̀ ìmísí nǹkan tó fẹ́ fọ̀ ọ̀nà tí mo fi ṣe tèmi ni mi ṣe tèmi bẹ́ẹ̀ o ṣe ló fà tèmi ìwọ mi tó bá tó bá dín ẹ̀mí torí pé mo fẹ́ lómi ní nǹkan tí mi ò respond òkò má bí owó mi mo lówó mi náà àkọ́kọ́ náà mi ọ̀dẹ̀ ní kówó lẹ̀ tó bá má òní láti bínú ẹ̀kejì ni pé èmi ò kì í ṣojú ṣáájú èmi ò kì í ṣojú ṣáájú àwọn ẹni ọbẹ̀ ẹni àwọn tó kọ́kọ́ kàn tó kọ́kọ́ béèrè nǹkan lọ́wọ́ mi lóòótọ́ mission mi kọ́ ni pé kí n máa fáwọn young boys torí pé àwọn young boys àṣelọ́la ọ̀la ṣíṣọ́ fún wa àṣeyírètí èdè lè rí bó ṣe rí ọ̀la wa máa dá ó dẹ̀ máa dá láṣẹ ìdùnmọ̀rẹ̀ ni àní tọrọ ẹjọ́ lọ́wọ́ ara wa àní ṣẹ́rú ara wa àdúrà ti máa sọ pé àní ṣẹ́rú ara wa àní àní àà ah, ah, níṣẹ́ irú ara tí máa ń sọ yẹn mo máa ń sọ láti inú mi ní àdẹ̀ní tọrọ jẹ́ a máa bá ní jùlọ wá lọ ṣùgbọ́n àníṣẹ́ irú ara wa àdẹ̀ní tọrọ jẹ́ máa ń ṣe àdúrà ara àdúrà tí máa gbà tipẹ́tipẹ́ mi nìyẹn ọ̀la ṣìṣú ọ̀fà wa bó ti wá ti máa ṣe fún wa náà gbọ́dọ̀ mọ̀ pé bọ́ sọ́wọ́ ẹni tí ojú lóòótọ́ èèyàn so kẹ́ni tó bá follow me má follow me just because you want to do abẹ́ my help me because I'm not just for young people and I'm not just looking for followers or fans bílíọ̀nù mẹ́wàá ni mo rí mi báyìí mission mi ò ní stop àmà continue mission mi àmà ṣe continue ń ṣe lọ nǹkan tó fẹ́ ṣe nìyẹn kó má jẹ́ pé bí a ah, ọ̀bọ yìí tó bá ti fún wa lówó àbábàbà ah, and then health nípa fitness nípa àwọn àmàṣe yẹn ṣùgbọ́n ṣèbí ni máa ṣe fún àwọn ará mi bàbá mi Sunday Ajayi ẹran ẹsẹ̀ kábọ̀sà bọ́ pípẹ́ mi ni máa ṣe fún àwọn ará wa yẹn fún wa yẹn kò sí máa máa ṣe fún yín máa máa ṣe fún wa náà ṣùgbọ́n wọn tó mọ̀ pé tó ní tó mọ̀ pé ó ní jù mí lọ máa ń gbà lọ́wọ́ mi tó bá rí pé bí mo fẹ́ fẹ́ nìkan tó ń kó dẹ̀ ní kan bá máa wọ̀ ìmí wà pa jẹ́ ká fẹ́ ní tí ó ní ìwọ tó ti gbà lánàá má tún tíra láti gbà lẹ́ẹ̀kejì mo ò ní fẹ́ mọ́lẹ̀ pé mo ti fún wọn kan níjẹta àmì ní fẹ́ fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ mọ́ tó mo ti fún wọn jẹ́kẹ́ lómi náà tí ó ti gbà náà gbà máyà ká joyè àwọn tó pé ráìsì mẹ́wàá fún tán ní kan pin fún wọn aráàlú tó kó mẹ́jọ tó kó méje fún àwọn fámìlì ẹ̀ tó fáráàlú lẹ́yọ kan ah! tàbá ń bú àwọn èèyàn náà káwa náà máa tún ṣe tábà ń gbọ́ àwọn èèyàn náà káwa náà máa tún ṣe díẹ̀ díẹ̀ káwa náà máa tàtún máa chẹ́ǹjì ẹ́ èmi oníṣe tèmi bẹ́ẹ̀ ni kò bá mo burúkọ mo ní pọ́lísì ni and lastly ẹ̀yin èèyàn mi ìfẹ́ lèmi fẹ́ gbé dání unity lèmi fẹ́ gbé dání ẹ̀yin náà ẹ̀ wò ó sìn kí nífẹ̀ẹ́ ṣé religion ni ó wà lókè ni àbífẹ́ ni ló wà lókè tí religion wà wà lábẹ́ ó tẹ́mi ó tó lè jẹ́ definition ìfẹ́ tọ̀dọ̀ tèmi ó lè sí tọ̀dọ̀ tiẹ̀ ó tó wà nínú ìfẹ́ tèmi sọ ìwà mo ní mo ń sọ ìwà mo ń sọ òótọ́ mo ń sọ àánú olúwa nínú love tèmi báwo mo ṣe máa ní mo máa ní báwo ni mo ṣe máa sọ pé bí a mo nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹgbẹ́ mi nígbà tí mi bá wùwà dáadáa sí nígbà tí mo wo kínú ẹ bàjẹ́ nígbà tí mo túgbà tó ń dá fún tí mo ń banújẹ́ sórí tọ́lọ́run tọ́lọ́run ṣe fún un nígbà tó yẹ pé bẹ́ẹ̀ mo dìdí fẹ́ lówó jù lọ kí lè máa fi kí lè máa kí lè àwọn máa kí lè máa kí máa kí máa kí máa fi ṣe bọ́ bọ́ pé agẹ́rẹ́ra díẹ̀ kí máa treat ẹ̀ like animal. nígbà tí mi ò bá lè fìfẹ́ wọn mọ́ la kejì mi ìfẹ́ wo ni mo wá ní sí i ó ń kú lọ mi ò lè ṣàánú ẹ̀. ìfẹ́ wo ni mo ní love i mean love tó dáa máa gbà máa sọ pé ah, this person love me wọ́n nífẹ̀ẹ́ ni ìfẹ́ ní ìwà nínú ìwà tí ń bá wù sọmọ làkejì mi ó matters lóòótọ́ mi ò gbọ́ bàbá wa ẹ má kà ṣe yẹn gbọ́tọ́ ní pé kọ́ńfọ̀ bọ́ọ̀lù ẹ̀ kó gbà ìrùn wọ́n ló gbà yẹn fún ara ẹni yẹn. and then òtítọ́ báwo ni mo ṣe máa ní mo nífẹ̀ẹ́ tí mi kì í ṣòtítọ́ pẹ̀lú ẹ even gan nínú relationship ẹ gbogbo alájọ mọ̀ pé tó bẹ́tọ̀ pọ̀fẹ́ àti gẹ́fẹ̀ẹ́ bá ń fẹ́ra wọn tó dẹ̀ lóhun òun lọ́fẹ̀ẹ́ òun ṣòtọ́ pẹ̀lú ẹ òun lọ́fẹ̀ẹ́ tí gẹ́fẹ̀ẹ́ àbí gbọ́dọ̀ bá lọ cheat ìkànnì wọn ni ó dẹ̀ ló nífẹ̀ẹ́ mi ó dẹ̀ ló ṣòtọ́ pẹ̀lú mi so láìsí òtítọ́ kò sí fẹ̀ẹ́ láìsí òtítọ́ kò sí ìfẹ́ à ń tanra wa ni lẹ́nà ìdẹ sáànú mo wá ní mo ní mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n mi ò bẹ́ẹ̀ fàánú lò mí ìfẹ́ bẹ́ẹ̀ fàánú ṣe ẹ̀jẹ̀ jẹ́jọ́ oníjù mi lọ mò ń bínú ẹ oníjù mi lọ mò ń bínú ẹ o ò ní tó mi mò ń wo pé ah, ọlọ́run mu kí lè máa fi ṣe bọ́ bọ́ ẹ kí bí ń pa bí ẹ ló máa pẹ́ kú àbí mo bẹ́ẹ̀ fún ní one naira ó fẹ́ fún mi kí lè má fi ṣe ráyè má fi ṣe bọ́bọ́ káàkiri kí má máa treat ẹni yẹn so ṣe di pé ń sìn ẹnikẹ́ni èèyàn kéèyàn nínú any religion wa ni o either christian either muslim either oníṣẹ̀ṣe either non-believers either nothing ní fúnfún ìgbẹ́ tó bá ní àkùkọ lọ́lọ́run tòun i love you with your religion ṣùgbọ́n o tó bá ti jẹ́ fanatic ni èmi àti òní jọ sí tó bá jẹ́ dictator ní o bá fi gbolé ayé ní owó lọ́ọ̀ ní oúnjẹ owó mi ò ní owó ṣùgbọ́n mo ní tẹ́ lọ́rùn àwọn tó mọ̀ mí mọ̀ mí ládùúgbò mi bá dé nàìjíríà lọ́la lọ́la ń sìn yìí kò gbẹ̀ngà gbẹ̀ngà yín ká mọ̀kọ́ tí mò ń sọ gbóyin sáàmù ẹ̀gbẹ́ mọ̀kọ́ tí mò ń sọ wọ́n lè máa já mi bọ̀ ọmọ àdúgbò ìkọ́ àmì àtọ́wọ́n àmì àtọ́wọ́n àmì àkọ́ máa já mi báyìí mi ń sọ̀rọ̀ yìí lọ tí n bá dé nàìjíríà lọ́la lọ́la àjọ máa ń sùn títì ni tàgbàǹgbà ni àjọ máa ń gbá bọ̀ ní ẹ̀ ò lè mọ̀ pé wọ́n tàbí amẹ́ríkà nígbà tí mi ò tí travel nígbà tí mi ò tí súnmọ́gi tọ́bọ̀ mi máa ń yọ̀ tí bá ra àwọn tó travel tọ́mọdé máa ń gbéraga inú máa ń bí mi inú ò bí mi sórí wọn inú ń bí mi sí gbéraga wọn. bí abáàlú ní ṣe wá ń gbéraga báyìí náà wọn ò dẹ̀ tó wá aṣíwọ̀lúwà aṣíwọ̀lúwà ṣẹlẹ̀ báyìí ni mi ò bínú sórí wọn rí o. mo dẹ̀ máa ń lérí pé ọlọ́run tó bá ṣe lórí fẹ́mi náà èmi náà ní ṣí tí káwọn náà ṣe torí ẹ̀ tí n bá dé nàìjíríà má bá wọn má bá wọn àwọn àwọn àwọn ìyá mi ṣeré àwọn máa ṣeré ní o lè mọ o lè mi ò lè sòyìnbó sí ẹ even lamẹ́ríkà gan i'm not gonna mi ní sòyìnbó sí ẹ tí mo pé tí mo pé wọn yorùbá ní i don't do that ìyẹn ò determine pé bẹ́ẹ̀ mo wà intelligent ìyẹn ò determine pé bẹ́ẹ̀ mo kà mo kà mi ò kàwé no ẹni tó bá kàwé mọ́ mo ìwà ìwà i don't have to prove to you so ìfẹ́ ni ká gbé dání ìfẹ́ ní ọ̀nà kò wá kí ṣe pé bí a kì í fi nífẹ̀ẹ́ mùsùlùmí nìkan kọ́ wọ́n fi bọ̀dé fún gan dórí àwọn tíráàbù míì ni humanity ni dórí ẹnikẹ́ni ni kàdẹ̀ máa ṣọ́ ìwà ìwà ara wa ni ká máa wò ẹ jẹ́ àwòwà ara wa àwa iná àwa náà àwa náà àwa iná ní problem táwa náà ìlú wa tí ò dálé òde nìyàn ní táwa náà dá síbẹ̀ ló pọ̀ jù torí àtìsí nípò yẹn ni ká tó condemn àwọn ìjọba wa ká tó kọ̀ndẹ́mù gbogbo wọn ẹ káwa náà wo nǹkan tí àwa náà máa padà wùwà níwà tàbá débẹ̀ ìwọ́n tó fẹ́ fún lówó lórí facebook ẹni tí ò ní owó lọ́wọ́ tó fẹ́ pé níwọ̀n bá tẹ́lẹ̀ ìdùnmọ̀ rẹ̀ ṣe fóun kóun náà ṣàánú tó dẹ lọ́gbà ọ̀nà èèyàn méjì ẹ̀wà ẹ̀ ní nàìjà náà ń gbé bí. máa sọ̀rọ̀ débẹ̀ lọ́jọ́ iwájú lọ́jọ́ máa ṣe ṣóò mí ọ̀rọ̀ wà nù yẹn náà bọ̀ nǹkan ẹ̀yẹ ká gbé fẹ̀ dání ká gbó òtítọ́ dání ká jẹ́ kí wàá wá da díẹ̀ ní ọ̀nà tá a mọ̀ èmi tí mò ń sọ yẹn náà ìwà tèmi náà ò ní sọ pé ó da tán ṣùgbọ́n mò ń gbìyànjú gẹ́gẹ́ bí orúkọ mi ni mò ń gbìyànjú ìgbìyànjú ni pé let me just try I may not be able to do it, but let me keep on trying. Let me know this is wrong, so I can apologize when when wrong is being done towards my fellow human being. When I do something wrong, I'm I'm going to apologize. Either you are young, either you are shorter, either bí mo jù ẹ lọ ní mo kéré sí ẹ ní tí n bá mọ̀ ní mi ò mọ̀ máa ti máa pẹ́ mo kéré sí o kéré sí mi ní i'm sorry ṣùgbọ́n what i'm not gonna take from you i'm not gonna let you yàn mí jẹ mi sọ pé yẹn wà nínú ṣẹ̀ṣe mi ò ní purọ́ lórí ṣẹ̀ṣe fún nǹkan tí n bá ń ṣe o kí wọ́n máa kí máa ṣe bí ìdẹ̀gbẹ́ olúgbìlú jẹ́ àmì ìdàgbẹ́ máa bá pariwo pé àwọn irúmọ̀lẹ̀ ló rán mi ní irúmọ̀lẹ̀ ò rán mi níṣẹ́ iṣẹ́ òṣì irúmọ̀lẹ̀ òṣì nǹkan burúkú irúmọ̀lẹ̀ òṣì sọ pé kí èèyàn ṣe jàgídíjàgan tó bá kàn jẹ́ fanatic fún ara ẹ ló jẹ́ fanatic fún ara ẹ nítorí pé kò sí nínú practice irúmọ̀lẹ̀ or principle ìṣẹ̀ṣe tó bá ti fẹ́ jẹ́ fanatic tó ń sọ gbogbo irú mọ̀lẹ́ ń ṣe nǹkan burúkú kò sí ọlọ́run kan tó máa rán ẹni kankan tí ọlọ́run ti mùsùlùmí lè ràn mùsùlùmí ti kìrìsìtẹ́nì àti tó ń ṣẹ̀ṣẹ̀ nínú pípẹ́ kọ́ lọ máa jìjà gidi jàgbọ́n bí a nífẹ̀ẹ́ ẹ̀sìn jura wa lọ òun ni cheating de tún nìyẹn tó yẹ pé nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn èmi ò ní ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ so ìfẹ́ ẹjọ́ yìí tèmi I love everybody tẹ́ tó wá sórí kíní mi ẹjọ́ ẹ mọ̀ mí díẹ̀ mo dẹ̀ ń sọ kíní ní pé pẹ́pẹ́pẹ́pẹ́ kíní mi lè fi sínú kọ́ I want to be I want to be as real as I want to be as as real as much as possible I want to be real as much as possible That's my focus because I don't want to come online and be selling you guys lies. I don't want you guys to see me as somebody that is rich or I'm a billionaire or anything like that or this guy is going to be a multi-billionaire. No, I'm not multi. I'm not, not I'm nobody. But with the little that I have, I don't mind giving because of what I've been through. mo nílé tẹ pé àwọn èèyàn máa be love lọ́fẹ̀ẹ́ for years Love ni money, little more mo rà tó pé ọ̀fẹ́ ló be for years mo lè lé dànù tó bá ṣe tó bá tó lé mi ò bá tó bá rọ́ọ̀fù lé mi yes i'm not gonna let you torí pé mo fẹ́ máa ṣàánú mo fẹ́ mo nífẹ̀ẹ́ yẹn pé kó máa kó máa ṣàgbófin kí n máa wọ ẹran i'm not gonna wọ ẹran so i won't do it to you first ní nǹkan tí mò ń sọ the people live there for free ìgbà tí mo ṣe àwọn mi fi gbẹ mo ló lọ mo yẹ ṣe nítorí mo ló lọ́wọ́ kọ́ òjò òjò ti pa mí gan ni tí bá ti ní gàrí mu tí mo rí ẹ̀pà àfijẹ́ lásìkò tí mò ń jẹ tó ń ju ṣe problem mi mọ́ ó tó tó ó ti ó ti dínkù díẹ̀ náà jẹ́ kí mi náà extend jẹ́ kí mi náà extend sáwọn èèyàn that's what we are talking about kò ní ẹ̀mí àti lè fi ní ara ẹ lára fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà pè nífẹ̀ẹ́ òun náà pè lẹ́ni tó ní compassion òun náà ń pè láyìn tó ní àánú kò ní compassion fún yàn kò nífẹ̀ẹ́ fọmọlàkejì kò lè nílẹ̀ lára fọmọlàkejì pé ah, ara ara lágbájá ò yá ah mo dẹ̀ mo dẹ̀ mo dẹ̀ wá ah, mo dẹ̀ máa débi iṣẹ́ ní the next three hours o ṣùgbọ́n tí n bá ní kí n lọ gbéǹsè pé máa mú ọ̀dẹ̀ ní gáàsì o mo máa ra gáàsì máa lọ bá máa lọ gbé jarí kí n fi ràn lọ́wọ́ onílẹ̀ lára ni àbí yẹ kí n travel láàárọ̀ mo sọ́dọ̀ owó ọ̀rọ̀ lẹ́tọ́ ọmọ ìyá mi kan onílẹ̀ lára fún ni fọmọlàkejì yẹn ni onílẹ̀ lára ni fọmọlàkejì tó ní ẹ lára fún nìyẹn ah mo fẹ́ fi ekele oúnjẹ three thousand oúnjẹ tí ń kó ẹran mẹ́wàá thirty sórí oúnjẹ mi mo dàn pé à tí má dẹ̀ jẹ oúnjẹ tẹ́ran thirty yìí ah má yẹ kí n jẹ thirty yẹn jẹ́ kí n jẹ ẹran márùn-ún ìtúkù yẹn kí n gbé ẹran ìtúkù yẹn kí n káwọn ẹlòmíràn yẹn tó ti jẹ onílé lára fún wọn nítorí wọ ló lówó ẹ ẹ̀wọ̀n kọ́ ló fún ẹ lówó ẹ tó o lè o lè sá láti má fẹ́ ṣe onílé lára fún ni fọmọlàkejì ni torí ẹni tí ò bá lè nílẹ̀ lára fọmọlàkejì ẹ ẹni tí ò bá lè nílẹ̀ lára fọmọlàkejì ẹ bó fi gbogbo ayé ní owó ní ọwọ́ kò ní ṣàánú òun lè ráwọn àwọn politician wa tó tún wà greedy ṣùgbọ́n táwa náà bá dépò táwọn náà wà ṣáwa náà ò ní ṣe bẹ́ẹ̀ ni ẹ káwa náà wọnú ara wa wò kílù wà lè bá dá so ìyẹn ara mi bọ́rọ̀ mi tèmi ṣe jẹ́ nìyẹn ẹ jọ ẹni tó bá follow me follow me not because I think I have money follow me because maybe you, you think that my mission is aligned with yours torí pé kó má lọ wa disappointed pé à ah, mo dẹ̀ máa wá kó fún mi torí pé nọmba one nọmba another tuntun ni pé nígbà tí mo bá fẹ́ fúnyàn lówó nínú kí n fúnyàn thirty ní two thousand ó bèbè kí n fúnyàn mẹ́wàá ní five thousand kó lè tó ṣe nǹkan ní ìyẹn gbàmí lè rí gbàmí lè máa fẹ́ lò wà fẹ́ lò wà ten thousand naira gbàmí àwọn míì twenty thousand naira máa mọ̀ ní sùúrù kó lè bá jẹ́ nǹkan tó máa máa tó ṣe tó máa tó lò tó máa wúlò fún ẹni tó máa fẹ́ fún ní nǹkan mi ṣe pé mi ṣe máa ń ṣe èmi nìyẹn mo fẹ́ kó wúlò fẹ́ nìyẹn ọ máa wò kí ni scale of preference tí màá fi ṣe torí mi nù ní follow me because my mission is, is aligned with yours èmi ò ní bú èbú lórí péjì mi mọ́ èmi ò dẹ̀ ní ṣí èbú sórí péjì mi àwọn tó ń dẹ̀ ń ṣe tójú ń ṣe tó pé bí wọ́n ń bínú ẹ̀mí sọ pé bí wọ́n jẹ́ nǹkan nǹkan burúkú lọ́nkọ́ lọ́n ṣe ẹlòmíì òun ka lára nǹkan tó ń ṣe yín ohun tí mi ò ṣe ní ṣe bẹ́ẹ̀ ni pé ó against nǹkan tí mi gbé dání ni láti máa ṣe lórí bíbá àná kejì mo rí i pé àwọn mùsùlùmí kan náà ti ń change wọ́n ti ń preaching love ara wọn ni bàbá Akéwìgbàgòdì wà ara wọn ni àbíbílágbà àjífù nǹkan ṣe bí wọ́n ṣe lápò ṣe ń preaching love náà wọn àfáà ṣe sàkámàjé ara wọn yan wà nígbà tó mo ti wá rí ẹ̀tọ́ kan ti ń ṣe bẹ́ẹ̀ táwọn ti wà kán dẹ̀wà pé àwọn ń bínú jẹ ní ilé pé torí pé wọ́n ń yàn àwọn jẹ ni àwọn kan dàbí pé bí arọ́ kí fọ́lùwà lè bá àpọ̀ ni àwọn kan wà bẹ́ẹ̀ ẹni tó lè ṣàánú fún fún oníṣẹ̀ṣẹ̀ ẹgbẹ́ ẹ̀ ọwọ́ àbẹ̀ ìyẹn ni mo wá rí tí mo wá ní kí n máa ṣe ìṣe kí n máa kàn tí nǹkan tí mo ń ṣe lọ yẹn mo ti ń jẹ̀bi bọ̀ mo ti ń jẹ̀bi mission mi mo ti ń jẹ̀bi mission mi mo ti ń jẹ̀bi mission mi torí máa ní ẹ lọ sórí péjì àwọn aya yín ẹ lọ control wọn ẹ lọ bá wọn bí kọ́ ẹ máa bó ìsìn lẹ́sìn mọ̀ ìyàwó kìrìsìtẹ́nì ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ tí mi lọ bá so nísìn ọ̀n bá mi ò mi bẹ́ẹ̀ níbọ̀ bá mi gbàgbọ́ kan bú kíní kan bí kan àwọn èèyàn àti pé ṣẹṣẹ òní ká ṣe bẹ́ẹ̀ so mi ò ní ààyè fún yẹn so bí bàyà máa máa preach love unity àdè máa bára wa sọ òótọ́ ọ̀rọ̀ àdè máa máa ṣe fitness ní bíbá and nutrition oúnjẹ wo la lè jẹ gbogbo àwọn máa ṣe náà online lọ́fẹ̀ẹ́ náà mi ní rẹ mo wá am training kò lè njọ thirty minutes ní ọ̀sẹ̀ kan lẹ́ẹ̀mejì àbí kò lè pa mí kò lè ní bàdé tí máa dé tí máa ṣe fún wa online ní báyìí wọ́n náà pé bí i fitness ìlera ó wà ní kókó ó jẹ́ kókó fún ẹ come on let's join us follow page yìí tẹ́gbẹ́ torí ìyẹn nìkan ni ìwọ jẹ́ pé bóyá pé bóyá pé fífi pé nǹkan tá à ń ṣe nǹkan ayọ̀ là ń ṣe mí báyìí nǹkan ọ̀fẹ́ afẹ́ máa gbégbó ẹlẹ́sìn afẹ́ fìfẹ́ hàn ní kí àárín ọmọ Yorùbá gún régé káàrin wá gún ká má bára wa jà mọ́ ká fìfẹ́ lọ àtẹlẹ́sìn gbogbo akóra mọ́ra tẹ́pẹ́ yẹn ní kọ́tí mi gbéra ní ìbáyìí nìyẹn tẹ́pẹ́ yẹn ló fẹ́ tó tẹ́ lọ́rùn tó fẹ́ ló fẹ́ ṣe tó yẹn ló like lójú sórí péjì mi ṣùgbọ́n wọ́n tó fẹ́ pé bóyá o fẹ́ ṣèdàkejì ẹ̀jọ́ máa lọ ni o pé bóyá pé o fẹ́ wá de fanatic lórí péjì mi o mi nígbà yẹn a máa jà o ah a máa mi níwo ẹ̀sìn ìgbẹ́ni kún mi wọ́n kàn máa ṣe fanatic lórí péjì mi máa wá bú ẹlẹ́sìn kan lórí péjì mi máa wá mi ìráyè mi i'm not ready for that má dẹ̀ wá ṣojú ṣáájú lórí péjì mi ká fẹ́ fún yàn ní nǹkan kókó wọn fẹ́ gba méjì tí má rí pé ọmọ pẹ́ gba onírọ́lẹ̀ ni mo pẹ́ dàpọ̀ onírọ́lẹ̀ ni yìí má delete má block lórí péjì mi ni ẹ tó bá dẹ̀ ń fọ́ yín dẹ̀ ń fọ́lù mi try láti fọ́lù mi pẹ̀lú normal page yín normal page ẹ try to follow yín pẹ̀lú normal page nítorí wọ́n bá wọn kí page máa like pẹ̀lú account number why because èmi ò fẹ́ fan èmi ò fẹ́ fún pé wọ́n mú kàn wá sórí social media láti wá lọ́wọ́ fún followers kọ́ láti gbèrò àgbà monetization kọ́ I want to deal with real people nǹkan tá gbé dání ìbáwó máa real ìyá ń sọ̀rọ̀ ọ̀fẹ́ là ń gbé dání ìbáwó dẹ̀ real bọ́ọ̀ mo ṣe máa máa dú pẹ̀lú fake followers I can't and aside from that I don't wanna give you my money I don't wanna give you my I don't want you to have my money. so ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tí ẹ wá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ àtẹsíwò àtẹlẹsẹ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ̀yìn tẹ wá ọ everybody to wá ẹ ṣé ẹ̀yin tẹ nífẹ̀ẹ́ mi ẹ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ wá ẹ jọ mo lè pé abúlé abúkálò lòdì ẹ̀mí ò lè sọ ṣùgbọ́n inú mi ni mo fi sọ gbogbo ohun tí mo sọ jáde inú mi ni mo ti sọ torí pé mi ò parọ́ ẹ ṣé mo dúpẹ́ tẹ wá ẹ again mission yẹn nìyẹn o àwọn abarapá àwọn motherless home àtàwọn àgbàlagbà wa àwọn tí àánú mi wà fún gangan lẹ́yìn ẹ̀yin mùsùlùmí mi ò bẹ ṣe wá mi báyìí mi ò gbàgbé pé a máa fún wa máa ṣàánú fún ohun kìíní ẹ̀sìn Islam kìíní àwẹ̀ Ramadan in fact owó tí mo ti nǹkan tí mo plan nǹkan a máa fẹ́ náà tó bí one million naira a máa fẹ́ náà tó bí one million naira a máa fún a máa fún àwọn mùsùlùmí tó fẹ́ gbàwẹ̀ a máa fún wọn ní nǹkan lórí social media mi lórí online mi báyìí mo máa fún àwọn tí ní àdúgbò mi tó ti máa ṣe pẹ́sẹpẹ́ láwọn àdúgbò mi òyìn ò ní yàtọ̀ a máa ṣe nǹkan bẹ́ẹ̀ náà a máa fún mọ́ṣáláṣí lówó mo máa ṣe àwọn kọ̀ọ̀kan wà tí máa ṣe oṣù tí wọ́n á jẹ́ oṣù kan tó yẹ kó ojóṣù kankan sí mi bọ̀ mi ò ní sàn kan oṣù tó jẹ́ sí mi ṣá ìyẹn náà á yẹ kí n tó dọ́dọ̀ àwọn motherless home àti àwọn arúgbó wa láti fún wọn ní nǹkan tí mo máa tó wọ́n mìíràn náà mo fẹ́ fi tó wù mí tí mo tẹ́lẹ̀ jọ one million naira mi tí mo fi tí mo tèrè tí mo gbé one million naira tí mo tèrè mo dá ní tí mo dájọ́ ọ̀kà kí n kówó yẹn kí n lọ fi ra bàtà kan lamẹ́ríkà ọ̀kà kí n kówó yẹn kí n lọ fi mú júpà lóńgò ní club owó yẹn ló mú fi kí n lọ júpà lóńgò jẹ́ ń jẹ́ káwọn ọmọ èèyàn dunnú so ìyẹn náà tó mi fún nǹkan àsìkò náà so online wọ́n máa gbà ládùúgbò mi a máa oúnjẹ máa involve mọ́ṣáláṣí máa gba nǹkan tẹ́kọ́ gbà láti fi support ọ̀rọ̀ orí epo ó bá dìgbà tí kí náà porúkọ ẹ náà ti gbà ṣẹṣẹ náà alólùwà ràn án lọ́wọ́ àti ṣe the same thing tó bá dìgbà tí um, Christmas náà táwọn Christian táwọn ṣe olódùmarè ràn mí lọ́wọ́ a máa rí ṣe bẹ́ẹ̀ lọ tó bá dìgbà táwọn dẹ́pẹ́ bí àwọn ọ̀tẹ̀ tó wọn nígbàgbọ́ fún ẹni tí náà à ṣe bẹ́ẹ̀ báyìí máa ṣe náà nìyẹn bá ṣe máa ṣe nìyẹn torí gbogbo ẹ̀sìn gbogbo ẹ̀sìn lè níwájú mi sìn ni mo gbogbo ẹ̀sìn ló dáa so shit tiẹ̀ kì í ṣe tèmi má bu tèmi kì má bu tí ọmọ yorùbá bí ẹ sì ń ṣẹṣẹ òbáwò ẹ ṣe lọ́dọ̀ tèmi kò sí problem bẹ́ẹ̀ ọmọ ìyá mi ní i love you so much ṣe wọn bá tí o bá lè ṣe nǹkan tó bá tẹ ní ọrùn padà fífẹ lò so bí ìjẹ nìyẹn yín tèmi ẹ ṣe mo dúpẹ́ tẹ wá thank you so much ẹ ṣe ẹ má bínú pé mo ká lòlò tọrọ bá ti ń ká mi tó bá ti wà tó bá dé sáwọn stage kan máa ṣe bẹ́ẹ̀ ẹ ṣe so àwọn mùsùlùmí mùsùlùmí ẹ máa retí mi ṣá lágbóró elédùnmarè ẹ má wọrí a máa ṣe a máa until until until lift ban tí mo ní lórí restriction tí mo ní lórí other page yẹn but I don't know what's going on and I try to contact them yesterday mi wọ́n ní wọ́n máa get back sí mi náà so. but lílà la máa lò ná for now for anything visual For anything tí máa máa ṣe tá máa máa ṣe kíni fitness níbi àti máa ṣe tá máa ṣe give you by the mo ti máa àti máa give you àwẹ̀ tó ń bọ̀ bíbà mo ti máa ṣe lágbélẹ́jù máa rìn tọ́lọ́ bá jẹ́ kí n lè ṣe mi ń dájọ́ tó wọ́n mílíọ̀nù náírà lóhùn mi kí n fi ṣe nǹkan fáwọn èèyàn ní àsìkò àwẹ̀ tá a pín ní àpín lọ́tún lósì adẹ adẹ ẹ̀yin náà máa rí tàbá yẹn ń ṣe so ẹ ṣe gbẹ̀yìn ara mi thank you so much. ẹ ṣe ó